loran kurna pulte tumatonto dideme jigsa odoga kago varaba mama oma vukan winte yo buyo we yutu banga we piebe ni sed tweetin mama biyana kawo ma loro we eh yutu banga we perbe ni sred tweetin mama biya amma ciukulo na panno yela yirane deba loro oporo dantan YouTube baŋa wɛɛwe di ba yi di ku bia bɛɛŋwaa dina dia di laari timo die wo ma loro we aye YouTube baŋa we yeni aba na di tuyukun ku ti bia aba yewu puri awu tan yɛ lan yira ni ba loro a pɔɔri dani a ban di o taa nyɛ ni waamte kaa wo me ni tuyukun bia ba o piin di ba lama o ma gori o di o dari o pɔɔ baro o na zugu ti kari di ba yia ma da ya puri ba ma lɔra wo ba zigi ya lɔŋmu weni ma bari furi yuutu baŋa wɛ ma wo gaari din wuni o viya ba na niyo dɔna ta ba ma duri ba sagi yuutu baŋa wɛ ma baŋ baawun yɛ o we a baŋ wu ye baawun ma lɔra we de ba na nimi dɔna tamo di duri di sagi di na ya lɔŋ tɔn wani yuutu baŋa wɛ ma bwe ba o we a ban di tiyu kulo ana wa ban yi ditin biyam na baawoma lora we kãa wolmna gyãn man pãan tẽ mu di o dɔɔ paamo yaa di di kãa ma lare o we ko ye dɩɩm ba yiri di yuutu bãŋa we ma poole deewã yo we ko na puldi dãn zan gaa ka go varaba ma ma wuni min tãn fɛɛr din puga yi niu diu ta ye tɩga ka solo yuutu bãŋa we ma poole kãa wẽ yo we mi pu gɛrɛ wata ye kãn yɩra yẽ mam baa lo di daa zɔni mu bia de de wun bia wa ta yira si bara youtube ŋa wɛ ma poli baa wun yɔ wɛ muna sẽn kãa wun ni tẽ n kyori n yaar n lulungu nuŋ tɩga kãn tɩ bãŋa ne sɩ ka la n paaba a niudio youtube bãŋa wɛ la n maan maa ka go vara tɔnu ɔ maa ka goaro ɔ pa kãa wõnda daan baa wõ ɔ la a ma zelba gaarda wõne ɔ maa gyama lɛka ɔ baa zɩge sɩ ka ta yɩr wẽa tɩ yʋkõ ...chungaca... acá. Se